àwọn ọ̀dẹ̀rọ̀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 súnà nínú sálámà ìdílé náà tó yẹ wa lọ́wọ́ wa nínú sálámà ìdílé يسلم الراكب على الماشي ẹni tó kù kan òun yóò sálámà sẹ́ni tí ń rìn والماشي على القاعد ẹni tí ń rìn yóò sálámà sẹ́ni lórí òun. والقليل وعلى الكثير أن المنكر أن وصل مقام خطأ من الزواجر أن يسلم الصغير على الكبير أما جد أن تركه ومن السلام صدق من الزواجر والماشي على القادر ẹni tí ń rìn lọ wọn ni wọn ṣe aláwọ ọ̀sẹ̀ tó wà lójú ẹ wá sí àwọn méjì tó ń rìn lọ tí wọn bá ti yọ kójọ pọ̀ lójú kan náà nígbà tó ń rìn rìn lọ ń fẹsẹ̀ tẹ̀lé ara wọn fàáyéwò máa bàtà àbísàlá ní ọgbà ọgbọ̀n ẹni tó bá kọ́kọ́ sálámà lọ́lọ́lá jùlọ náà méjì. أيها المسلمون عباد الله أيها المسلمون هذا سلام عليكم أيها يا تابعين الله فلهم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها. Sọ́wọ́n ti أيها المسلمون gíga ẹ̀dá wọn lóhùn. pẹ̀lú ìtọ́jú àti kíkìyàn lọ àti bẹ́ẹ̀ ìdáwọn lóhùn nínú ọdún tí èèyàn dánú ìdáná ó ti ké tí wọ́n bá kọjá tẹ́lẹ̀ ìkànsálà nínú wọn. èèyàn dánú ìdáná nínú àwọn tó wà ní káyọ̀ ó ti ké tí wọ́n dáhùn rọ́pò gbogbo àwọn èèyàn tó wà ní káyọ̀. èèyàn tó sìn ọlọ́run ẹ̀rọ àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn àdéhùn ọ̀sẹ̀lá a máa fi sálámù ránṣẹ́ mí òun náà sì tún máa ń jíṣẹ́ sálámù yẹn fún ẹ̀rí ọwọ́ nù súnà bí arákùnrin kan lọ bá nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn ọ̀sẹ̀lá nílò ìṣiṣẹ́ ọlọ́run mo fẹ́ kó fún mi nínú tí màá fi mọ́ láti lọ́jà nínú ẹ̀fẹ́ lọ sódò gbọdọ̀ sí gángan ìjọba wọn nílò balagbadza sọlọlọ àbẹ̀fẹ́lá ẹni yẹn ni wọ́n ti palẹ̀ mọ́tẹ́lẹ̀ fún un bẹ́ẹ̀ lọ sódò ọba rẹ̀ ọba ti wá sọ̀rọ̀ àǹfààní tòlú adágbé gbàgbé nìyẹn dán ìsọfún ẹni lè dé ìnáwó fún ọlọ́ọ̀lì sọlọ́lọ́ọ̀lù àlejò ọ̀sẹ̀ يغفر لك السلام دابا دول إشارة صلى الله عليه وسلم في السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته لله torí bẹ́ẹ̀ mo tó ojú ti palẹ̀ mọ́kọ́ fẹ́ lọ bí jalè tó ju rẹ̀ ọ́ ìjọba wọn bí gbogbo mi ìyẹn náà lọ́wọ́ tó ti àwọ̀ ẹ̀ ní má ti gbẹ̀ka kò jí bẹ́ẹ̀. a tún sọ òjijì ọlọ́run àdúrà jíjẹ sálámù ọwọ́ àná sọ̀rọ̀ ayé wọ́n ní yàrá àánú sọ̀rọ̀ bí ọlọ́run sọ̀rọ̀ àkàtà òjijì ọlọ́run sọ̀rọ̀ fún jọ̀ọ́ ìgbéyà àánú mo bẹ̀rẹ̀ àánú dà hàrà jìbìrì ló yọkẹrẹ mo ga yọkẹrẹ mo fi sálà jìbìrì ló ọ̀sẹ̀ yìí o ẹ̀rí ìyàwó àánú sọ̀rọ̀ dáhùn wọ́n ní ọlọ́run àkàtà wọ́n fi hàn yí pé tí wọ́n bá wá ṣiṣẹ́ sálámù ẹnìkan fún yẹn oníbẹ̀ ni wọ́n ti dáhùn ọ̀. ìyàwó ń ṣe àwọn dáhùn tó wá kálẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ ẹ̀kú ọ̀rọ̀ mọ́tòmọ́ ni wọ́n bá ń dá sí. ìbéèrè tó sálámù sí ni aláàbẹ̀ ọlọ́kọ̀ máa bá wọn náà kíkẹ́ ọlọ́run máa jẹ́ ti àjẹrò àjẹjẹ náà rẹ̀. táwọn ọmọ ọ̀la ẹ̀rọ ìlànà mi máa tún rí wọn débi òrí nìyẹn sallallahu alaihi wa sallam nínú ọ̀nà mi lórí pàṣẹlẹ sọlá àtàlà máa jíjẹ sálámà fọyín ọwọ́ nù hadith Anas Malik radiyallahu ta'ala anhu wọ́n ní jìbìrì ló wá ní ṣọ́ọ̀ṣì ọwọ́ sọ́dọ̀ àbẹ̀rẹ̀ sallallahu alaihi wa sallam Khadija jẹ́ wà sọ́dọ̀ radiyallahu anha ummul mu'minin ọwọ́ àgbà yìí ọlọ́run máa ní. kí ọlọ́run kí Khadija ọlọ́run máa ń sálámọ̀ sí Khadija àtọ́lá abẹ́dá ní àwọn sálámọ̀ sí ẹ̀rín Khadija wá dáhùn omi ẹ̀kọ́ náà méjì látúndé ìgbà fi dáhùn bó ṣe rí ọ̀dẹ̀dẹ̀ iná lọ sálà ẹ má jẹ́ àgbàgbé wípé èjì bẹ́ẹ̀ ló ó ní ọba adẹ́dàá máa ń sálámọ̀ sí rẹ̀ kàdíjà rọ̀bì ọlọ́ọ̀bù àjùmá kàdíjà wá dáhùn ní ìsinmi lọ àwọn sàlámù ọlọ́run ìṣẹ́ ń wà ní ìsàlámù gẹ́gẹ́ ní ọba àlàáfíà ọba ọ̀la wàhálà láti ṣùgbọ́n tí tó fún ọ̀dẹ́ gbọ́ tó wá fúnra tó tọ́lọ́ ní ọ̀sán ju sálámù yẹn pamọ́ wà alayka sálámù wa rahmatullah ìwọ tó tó wá sí sẹ́ ṣe jìbìrì ìlú náà kálàfẹ́ ọlọ́run máa jẹ́ tẹ̀lé àtẹ́bí náà àti kí ọlọ́run ẹ̀yìn àdàlà ẹ̀yìn ọlọ́run ọlọ́run tá a bá sálámù yìí bí bá sọ pé ọmọdé ní ọ̀sálámù tó ní ìdígé yẹn ọ̀tẹ̀ tó ní ìdígé yẹn ọ̀kúnlẹ̀. lọ́nà ìdí kí yẹn tọ̀ kí yẹn àwọn yẹn tún kúnlẹ̀ sálámù lórí ọ̀kadà bá. àwọn máa ló kíra ọ̀sáàr yóò tún máa rò kú gbogbo ọ̀rọ̀ dị fọ̀rọ̀ lórí ọ̀kadà. ǹjẹ́ tó ń nídìí rẹ̀ ahmed nínú àdéhùn ahmed náà ọlọ́run gbàdá ni arákùnrin kan ní ìlú ìjọba a ah, òjijì ọlọ́run ní kọ́ máa tẹ̀ ọ́ títẹ̀ bò kó máa tẹ̀ rárá nígbà tí ìgbò dé lẹ́yìn. ẹni ẹ wá tún béèrè yìí pé tó lè di iná tó kí ìdí rẹ̀ òjijì ọlọ́run ní kò ní. ẹni ẹ tún béèrè pé tó sì lè bọ́ lọ́wọ́ ìdọ̀rọ̀ ìṣẹ̀ ọlọ́lọ́ ọ̀rẹ́ ìṣẹ̀lá nínú gbólóhùn ní ìgbàgbẹ́ ó yẹ pé kì í ṣe dẹ́dẹ́ ní pé bá a bá ti pàdé àtàbọ̀wọ́ tẹ́lẹ̀ yẹn bá fẹ́ ẹ̀rí nílẹ̀ gbàrà mi wọn lọ sọ pé àní bíbí mọ́ òsínlẹ̀ kíkí ìṣèlú nílẹ̀ o láàyè ìtàkọ́ àpò ẹ̀fọ́rọ̀ yín lọ́wọ́ ní ẹ̀fọ́rọ̀ ayé lọ́wọ́ ní lẹ́yìn ìsàlá ayé wa mùsùlùmí àyè àdàlá káàbà fi súnmẹ̀ kọ́yẹ́ ká fi súnmẹ̀ lò ìdèdè àwọn sàájà nẹ́bí rọ́bì ọlọ́ọ̀bà àdìgbò tẹ̀lé à tí wọ́n jọ wọn pé wà lẹ́nu sọ̀lọ́lọ́ àtẹ̀tẹ̀lá. òun ní gbẹ́gbà tí wọ́n bá fẹ̀sẹ̀ pàdé ara wọn tí wọ́n bá pàdé ara wọn ni wọ́n máa tọwọ́. sẹ́nìkan bá dé lájọ ni wọ́n sọ ó sì mọ́ra wọn ẹlòmíì ni wọ́n sọ ní rédíìsì wọ́n bá ti pàdé ara wọn gbogbo àgbà bá ti bọ́wọ́ báyìí àti wọ́n sì mọ́ra wọn. eléyìí onílù lẹ́ni náà ìgbà àdàlà ẹ̀yà olóṣù ọlọ́run inú tẹ̀lẹ̀ tó tún kọ́mọ láwùjọ wa wọn ni ká gbọ́ wípé ẹnìkan lọ́mọ àwọlé yìí ọyọ ìṣìlẹ̀ fún wọn kọ́dà wọn tẹ̀sí ti kọ́ wa nígbà táwa fi ń dé láyé àtijọ́ tí o sáàsì bá wọlé gíláàsì ọkọ̀ sẹ́lẹ̀ tó bá ti ní sẹ́lẹ̀ báyìí ìtumọ̀ rẹ̀ ní kẹ́ kí olùkọ́ tó dé ní gbogbo àwọn akẹ́kọ̀ọ́ sáré ti dé ní wọ́n ti dé lẹ́ẹ̀kan náà pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh orí ìṣòro wọ́n wà. tí wọ́n fi jẹ́ ènìyàn jẹ́lẹ̀ iná ẹ̀wà bẹ́ẹ̀ níbẹ̀ rárá pẹ̀lú ẹ̀gbà akọ́wá lọ́dọ̀ àti ìmọ̀sílẹ̀ wọn ni màáríyà lọ́dì ọlọ́pàá àti ọwọ́ ọdún ilé kan bẹ́ẹ̀ àti lẹ́yọ̀ wá sí ah, pàtàkì lọ́wọ́ lé á yà wá ní ọ̀rí tó ti jókòó padà ọ́ فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول تريد قصة جلال الصلاة إذ من كرر أن يتمثل له العباد القيامة ẹni tínú ẹ bá tù sí ọ̀tọ̀ ní káwọn yẹn kẹ́rù pé a ti ṣàpọ́nlé rẹ̀ wọ́n ṣe fún ara wọn lẹ̀kọ́ lẹ́bi ọmọ ọ̀gbọ́n ọ̀tọ̀ nìyẹn o ẹni tínú ẹ bá tù sí ẹ̀yin òré yẹn ni ẹ̀rí pé ṣé wù pọ̀ gbogbo ẹni wà òbí ẹ̀rẹ́ bí àgùntàn bẹ́yẹn ẹni tínú ẹ bá tù sí káwọn èèyàn máa dú oògùn nítorí báwọ ọdún kan ọ̀yẹ̀ sábàbọ̀ àmọ̀kẹ́ àdàbò ìnà náà ó ń bọ̀ wọ́n náà kó ló máa di jáàmà nínú náà ayílá àdàlà ẹ̀yẹ ló ń sọ̀rọ̀ sálámà ọ̀wọ́lẹ̀ ọ̀ débi bá máa sa àti oní lílíà sálámà ọ̀wọ́lẹ̀ débi bá máa sálámà táwọn kò kí gbéra àwọn tó ń ti pálapàla àwọn tí mú ogbó àwọn tí mú ogógóró ẹ̀rí àfáwọn àbúlá ìbùnà àmọ́ ìbùnà ààbì lọ́dí ọlọ́run sáré àlejòmọ́ nínú ẹ̀kọ́ tí wọ́n kọ́ lọ́dọ̀ àlejò sọ̀lọ́mọ́ àlejòlá. àwọn náà wọ́n fi ń kàwé òkè láti sẹ́lẹ̀ mu àìlẹ̀ ṣàrọ̀ bàtì kámọ̀. ẹni ìfẹ́ wo àwọn tó bá tí onímùkúmu ẹ náà lọ fẹ́ sálámọ̀ náà sálámọ̀ ọ̀wọ́lẹ̀ ọ̀wọ́lẹ̀ rárá bí inú sọ̀rọ̀. ilé adọ́lá nínú àwọn kẹta wọn yẹn ń ṣe tó ṣe bí àdádálẹ̀ òun ni máa fọwọ́ ní gbogbo ògbà tá a bá ti fi wọn rẹ̀ yẹn àwọn mí òkú ṣe dábàá parí ní màá ń fi hàn kí ni ìtumọ̀ rẹ̀ ẹ̀dì ọjọ́ kò láti gbà yìí tẹ́lẹ̀ ọwọ́ àdìgbà bá kírun náà sàlámù àdìgbà sọ́ra ń bọ̀wọ́ ọ̀bọ̀wọ́ lọ́sùn bọ̀wọ́ lóṣù sí ìkẹta lè fi bàjẹ́ nínú àgbàdálẹ̀ tí òṣùn bá fi bàjẹ́ olùkọ́lá tó ń gbà wọn máa mú mú òṣùn gbà wọn tó kírun lẹ́yìn lè má mú náà wá di wọn á parí òun tàbí kọ́ máa jọwọ́ sí mọ́ mú ẹ̀yìn mẹ́rin lè mọ̀ bí ṣe ìnáwó eléyìí láì sàwọn ọba àtàwọn ṣe ìfáwọn yẹn lè fún gbogbo àdúgbò yìí pátápátá gbogbo ọ̀nà ìwọ̀n làwọn ọ̀sà àfọwọ́ bá wọ́n bọ̀wọ́ bọ̀wọ́ bọ̀wọ́ láàrin wọn náà àwọn òní parí ọwọ́ wọn gbogbo àwọn máa ń mú ní ẹ̀tọ́ kí wọn lẹ́yìn lè mọ́mú wọn ọ̀gá kálámọ̀ sí lè mọ́mú lẹ́yìn gbogbo ọ̀rẹ́ yẹn ilé ìjọ sí ìjọba rẹ̀ ti bá jẹ nínú àwọn kẹta رحمه الله إذا وقع عمران بن حسين هنا رقم سلام قال السلام عليك أن يجب جرم تعلم سلام جرم العاش هو في هذه أولا السلام عليكم ورحمة الله جرم تعلم سلام جرم عشرون كن عشر داوي يعني كلا دموا nítorí bẹ́ẹ̀ yẹ́rù àsàlámù aláìkùm nìkan ìwọ̀n ọba tó wí kí ni ìṣèlú náà dá lórí pẹ́ẹ́ni ẹ̀sìn wọ́n rahmatullah nìkú lábẹ́ òkú ńgbà yẹn nìkan tún dé ọ̀hún náà sọ wípé asalaamu alaykum wa rahmatullahi wa barakatuh ẹ̀rí nígbà tí yẹn wí bẹ́ẹ̀ ìṣọ́nà ń dá lóhùn náà báyìí ọba àkọ́kọ́ sàlàtún ìtàkì ní ládàá rẹ̀ àkójọ káwọn ìfàdà ìṣèkúrúlá àdìwọ̀lẹ́kùn àlùfáàlì mùsùlùmí ti mọ̀ṣáré àtọ̀wọ̀n ọ̀rẹ́ ìhà ìṣẹ́kúrú wọ̀tún ilé ìṣẹ́kúrú wọ̀tún ọ̀rọ̀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 عباد الله nínú sọ́nà sálámà lọ́wọ́n náà ti rí pé alẹ́ ìsàkùsàlà kíkí òkú láti ẹbí ìrò ọlọ́lọ́ ọ̀rọ̀ àdéhùn àrùn sọ́nà wọ́n pẹ̀lú kan ní àrùn ìrọ̀lì àlùbẹ̀ ilé kò dá ní ẹbí mọ́ ọlọ́lọ́ àrùn sọ́nà ìjọba ọ̀gá ẹ̀ lọ́ta kò sí ní ìgbàgbọ́ rẹ̀ gbàtọ́ wá ní tó ti lè bàbá òfin kò túmọ̀ láàrin wọn ìbá ń sọ wípé àlẹ́ sàtìsàlẹ̀ àmúyá ọ̀sùn ìlànà kó máa jẹ́ sí ẹ̀kọ́ làwọn ẹgbẹ́sẹ̀ ló ti dàlọ́ òwe lẹ́ẹ̀fẹ́lì òwe lẹ́ẹ̀fẹ́lì òwe lẹ́ẹ̀fẹ́lá. òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ wá sọ́lá wá ń sọ fún pé ìnà àlẹ́ sàtìsàlẹ̀ gbólóhùn àlẹ́ sàtìsàlẹ̀ àtúntò wúyẹn kẹfì yẹ kí ìyẹ ẹ̀mẹ́ta lùtí ọlọ́run ẹ̀dùdà lóhùn bẹ́ẹ̀ pé kíkí ìtàwọn òkú ni àlẹ́ ìtàkùsàlà kíkí ìtàwọn òkú ni àlẹ́ ìtàkùsàlà arákùnrin ẹ̀dùn ìtàkùsàlà ọlọ́run wa ló ń bọ̀ lọ́lọ́ àlùsọ́lá tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ kó ló ti máa sálámù. onílé yẹn bá pàdé ọmọ ya rẹ̀ lọ́jọ́ mùsùlùmí kọ́kọ́ fún pé sálámù àlẹ́ ìtòwọ́ ọ̀rọ̀ wọn tó dúlé ní ìgbàgbà nẹ́ẹ̀mí sọlá àtàláwá kọ́ọ̀hún lẹ́kọ́ yẹn tán ọwọ́ àti ìdáhùn yìí pé wà á lẹ́yìn ká wọ ọ̀túnlọ́ lákọ̀ọ́kọ́ yẹn ni pípọ́ láàyè tí mo kọ́ ẹ̀ pípọ́ máa wí kọ́ máa jẹ́jẹ́ lẹ́ẹ̀kejì wà á lẹ́yìn ká wọ ọ̀túnlọ́ lẹ́ẹ̀kẹta wà á lẹ́yìn ká wọ ọ̀túnlọ́ ìgbàlódà èèyàn ló ti ọlọ́run àyè máa sálámọ̀ sí àìsálámọ̀ ọ̀rọ̀ yìí táwọn èèyàn yìí máa ń dá ọ sálámọ̀ lọ́wọ́ láti. ẹ wá ní oṣù àlójú àkójútù wọ̀ ọ̀ parí síbẹ̀ nínú àdéhùn ìjáde ọmọ àbúlá lọ́jọ́ ọlọ́run dára àmì tó wọn. àlìmọ́ọ̀mù nẹ̀ta ni wọ́n fi jáde nínú súnámù wọn. wọ́n ti ti sẹ́lọ̀ ọ̀tọ̀lá ìsàlámù ìlà ìsàlímù tẹ̀sílẹ̀ nàìjíríà torí kí kí tí wọ́n bẹ̀rù rògbò orí ni wọ́n máa fi kíra wọ́n mìíràn ni wàlẹ̀ àkófì àtàtẹ́lẹ́wọ́ wàlẹ̀ ìdára wọ́n á tún máa lò kọ́ńtà ẹlòmíì lè rìn ju ó lè mẹ́ka ọgbẹ́ lè àwọn ẹ̀rọ òdì ẹ̀rì ṣùgbọ́n kò sùúrù kò sí láì lẹ́ẹ̀kan náà tí yẹn bá fi ohun ẹnu kí ni tí yẹn tún á lọ́wọ́ kò sí láì nítorí adé àkọọ́lẹ̀ dáadé bí bàjẹ́ Asma bint Yazid radiyallahu ta'ala anha ó lè ní ìyàlọ́ ìṣúlá rẹ̀ ńlá kọjá ní mọ́tàlá ṣiṣẹ́ mu. àwọn jàmọ́ obìnrin dẹ̀ jókòó ń bẹ̀ wọ́n lọ wá ní ọwọ́ lókèèrè ó tún sálámọ̀ ìmáàmù tó ní mọ̀ fi fi jáde ní òtún náà nù wọn. ẹ̀yà àdàlà ẹ̀yà tuntun ọlọ́run ká má máa sálámọ̀ lóòrèkóòrè aburú ní o. kábẹ́ẹ̀tì máa gbàgbé ìmáa sálámọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà máa ń fa ìfẹ́ ó sì lè sọ òun fa ìdẹ́gbẹ̀rún ẹ̀fọn yìí abdullahi bin salam wọ́n ní òun gbọ́ fún ìṣẹ́ ọlọ́run bá sọ báyìí ẹ̀yìn èèyàn afṣun salam ẹ̀ máa sin salam ọ̀sà wọ́n sì lọ afá ẹ̀ sì máa dá wọn lẹ́bí bọ̀ ẹ̀ máa dá wọn lẹ́bí bọ̀ wọ́n á sọ àìsàn sọ̀á ẹni tí òun jẹ́ fún jẹ́ ọ̀sán lòrò ìlẹ́yìn wọ́n náà sì nìyá ẹsìn máa ṣe nẹ́fìlà lórí nígbà táwọn ẹ̀ bá ti ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kòló tẹ́lẹ̀ kòló tẹ́lẹ̀ ta ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀sì wà lórí lẹ́mẹ̀ẹ́dẹ̀ bá àlàáfíà. káwọn ará àwọn ọmọdé ẹni kẹ́yìn ní màá sálámọ̀ tó wù mí yàn sálámọ̀ sí o àmọ́ bẹ́ẹ̀ kí ń kí wọn. àìsálámọ̀ tọmọdé ìlà kò sọnù òdìgẹ́ ní sọnù nítorí pọ́ńdọ̀lẹ̀ nínú àdéhùn tí wọn bọ̀kọ́ dà fún tìǹbù méjì àti ìdásọ̀dá hàmì sùmáàlì ọ̀dọ̀ aláwọ̀ tàrà áyì wọn ní òṣìṣẹ́ lọ́n kọjá lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké ọ̀sẹ̀lámù àdéhùn ọ̀dẹ̀ sálámù fún wọn. bákan náà lábẹ́ ṣiṣẹ́ sálámù ọ̀tà èyẹ tó kọ láàrin àwọn èyẹ tó fẹ́ kọ láàrin wọn ó tutù sálámù sábẹ́ mi àbí bẹ́ẹ̀ ló ti dìde bẹ́ẹ̀ alimami ahmed alayhi rahmatulah nínú àdéhùn àmì wọn là níbi sọlọ ọsàlámà tó jáde kẹfà ti sọba kóòlù ó débi àyè jókòó ma ọsàlámà bẹ sọba ògùn fẹ jókòó ó jókòó sọba tó wá ti di wọn ó mú dúró gbogbo àwọn èèyàn ẹgbẹ́ tuntun wa fẹ́ báwọn wà ń kalẹ̀ ó tún wọlé ìsàtì ìfowópamọ́ ní àhàkà mìíràn àfẹ́ràn èyí tó sálámà kọ́kọ́ yẹn àlè lọ́kọ́ dájú ẹlẹ́ẹ̀kejì lọ ẹ̀rí nínú àwọn kẹta àwọn yẹn máa ń ṣe tó ti sí pọ̀pọ̀ àtọ̀mọ́ súnà wọn ni káwọn òṣèlú náà látàdé náà tètè tó wá sá láwọn ọmọ ìbáyìí ni èèyàn máa sá náà ní o èèyàn máa sá ní o. ẹ má jẹ́ àgbàgbé arákùnrin tó kírun jágujàgu tí ò ní lójú ayé àjẹjì sọmọ náà wà ní ọ̀sẹ̀lá ọwọ́ ọdún mọ́sálásí ó ṣe lẹ́fílà kánmẹ́ gbóró ọba lọ sá ọ̀sọ́sì fa ìnẹ̀kà lásìkò sọ́sì padà kó lọ kírun ó kí ìkàkà dẹ́lẹ̀ ẹni ẹ̀ ló ń balẹ̀ ó tún kírun yẹn ó kí ń kíkún mi lẹ́ẹ̀kejì ó tún lọ sálámà sáà nẹ́bí sọláàsọlá ẹgbẹ́ sálámà yẹn ọ̀pẹ́ ẹ̀rí ẹjọ́ ọlọ́run sọ pé ẹ̀rù jẹ́ ọ̀sọ́sì fa lásìkò sọ́sì padà tètè padà kó kírun tó rò kí ìkàkà dẹ́lẹ̀ yìí ikú kìíní àlọ́ tó ti. ó tún lọ sálámọ̀ sáà nẹ́bí lẹ́ẹ̀kẹta fún láàrin ńlá ìjọba náà ní ọ̀padà ọ̀nà bí ọlọ́run ilé kejì bí ìsèké yìí lọ. kọ́ọ̀bì ní bí ìsèké o. mọ̀hálù ṣáàhì tó ń bá bẹ́ẹ̀ fi tẹ̀rí bẹ́ẹ̀ ti tẹ̀ dákun sálámọ̀ kéjì kejì kẹta àkókò ojú bẹ láàrin rẹ̀. ọlọ́run kọ̀ọ̀pẹ̀. ìṣèjì àwọn sọ́lá kígi láàyàn láàrin báyìí téèyàn bá tún pàdé lẹ́yìn igi òkè èèyàn lù kí rẹ ni èèyàn rí rẹ níwájú mọ́sálásí ọdún bá lẹ́yìn mọ́sálásí ó ti ba lọ́sùn mọ́sálásí ọba lọ́wọ́ àlàáfíà mọ́sálásí ó tún kú sálámà eléyìí sunna nabi sallallahu alaihi wa alihi wa sallam ìwà sálámà ọ̀gbẹ́ni ti kírun tá a lè sá bẹ́ẹ̀ ni a lè sá ìbéèrè káàkiri ìbéèrè ní pé kó o láti dáhùn ká dáhùn lẹ́nu lè bàánú jẹ́ tọrọ nílẹ̀ bẹ́ẹ̀ bá lè dáhùn lẹ́nu kọ́ ẹ̀ ìjọba náà láti bẹ́ẹ̀. bákan náà ìtọ́ka pẹ̀lú àńkírun ọlọ́wọ́ sálámà sí ni ká fi tọ́ka dáhùn ìyẹn lè da àtẹ̀lé ìjọba lè fi bàjẹ́ pẹ̀lú wípé ẹni yẹn ọkọ ojú ọwọ́ dalẹ̀ yóò ti fi sókè ẹ̀yìn ọwọ́ náà wà lóṣù náà ni yóò kọ sí òkè tiẹ̀ òun eléyìí ọjọ́ nǹkan tí ọkọ̀ súnlẹ̀ àti ẹ̀rí lórí ẹ̀ ìkẹta òun ni kéèyàn tọ́jú sálámù yẹn títí tí ìgbà téèyàn parí wọn eléyìí lọ́wọ́ àfi da tó tọ́jú ẹ̀yọ́ àti mùsùlùmí àti béèyàn bá fẹ́ wọlé ẹni ẹlẹ́ni èyí ti gbígbà yọ̀ǹda lásán èèyàn sálámọ̀ pẹ̀lú ìgbà yọ̀ǹda rẹ̀. arákùnrin kan fẹ́ wọlé ojú ọlọ́run ọ̀lọ́lọ́ àdúrà ilé ìwà ń tún nàbí ìgbà ó lè mọ àdéhùn ọlọ́run ayé ìlú haram. ìwà ń sọ pé àlùjù àlùjù òjijì ọlọ́run ti ń wọlé bẹ́ẹ̀ ló fi máa ń kí ń tiẹ̀ nìyẹn. ti ń wọlé láì sálámọ̀ rárá níṣẹ́ ọlọ́run àfọlá àfọlá wa sọ fún ìfẹ́ náà ọmọ ọ̀dọ́ rẹ̀ yìí pé bá ń jáde wà á ti dé gbogbo lè ṣe ìdáná kọlọ ọlẹ́kọ̀ọ́ bóòlì yẹn ti ń gbà yọ̀ǹda kó tó wọlé onílé ẹ̀rí kó o sọ fún báyìí pé ó yìí asalaamu aleykum ahadukul ndọlọ kọlọ kó sọ fún yín pé aláàbẹ ọlọ́nkọ máa bá ṣé wọlé o eléyìí náà tó nínú sunna ẹ̀mẹ́ta ni o lẹ́yìn ẹ̀mẹ́ta padà ni o. a sì kẹlẹ̀kùn ká wí ìfúntọ́jọ́ súnà èyí kẹ́mẹ́ làwọn ẹni ìsáájú eré máa fi ń kẹlẹ̀kùn. èdè pé yóò mú kú nìyẹn máa fi ṣe ilẹ̀kùn. ìyẹn wọn kàn nígbà yẹn nìyẹn tó wà nílé ìkànnì ni wọn kò jọ ni wọn máa fi gba báyìí wọn máa fi gba ilẹ̀kùn ni wọn máa fi ń kẹ́ ilẹ̀kùn. ìgbà àtàlà ẹ̀yẹ olùsọ̀rọ̀ akọ kákálá wọn tẹ̀ ń tó bí pàtóbi àbùdàdà àyìnbá Muslim alayhi rahmatullah nínú hadith Abdullah bin Umar radiyallahu ta'ala anhuma wọn ní arákùnrin kan kọjá lọ́dọ̀ òṣìṣẹ́ Ọlọ́run nígbà tí ń sọ lọ́wọ́ ọwọ́ sálá wọn sá níbi sallallahu alaihi wasallam fọlá ń yọ orí ìjà àárẹ òṣìṣẹ́ Ọlọ́run ọ̀gá àárẹ àtúwáfẹ tá a bá fẹ́ sálá náà ká máa ẹbí máa ń sàlù àlá nínú dáadáa tí ó rí náà ti gbé ọlọ́run ọjà àyà tó tàbí káwọ ládàá ti gbẹ́bẹ̀. gbogbo àwọn àtúnṣe rẹ̀ báyìí ó lẹ́sìn máa jáde ní oríkì ara rẹ̀ ló ti di sàlù àlá yìí. ẹ̀rí anábì sọlọ́ wọ́n ń kọ̀ láti di oṣù kan wọ́n ń pèjọ fíṣọ̀rì german ọkùnrin kan wá pàdé ọ̀sálámù ìdíjọ́lọ́run ìdáhùn tó fi wá sáré lọ sí ti òkè ìsẹ́ àdínkù pàdé ìbọn gbogbo òṣìṣọ́ ògiri alábáàní ìdíje ọlọ́run wa fọwọ́ ra ọfọwọ́ ra ọ̀sálù alẹ́ oníyé pẹ̀mbẹ́ ọ̀pá ojú mbẹ́ tó sì ṣe ọwọ́ mbẹ́ ọ̀sẹ̀ wà á dẹ́nu ẹ lóhùn sálámù ìkànnìyà ìkejì gbà tí ń tọ̀ lọ ẹnìyẹn sálámù ti kọjá lóhùn ìdíje ọlọ́run fẹ́ wà á sálù aláǹgbọ̀ parí ìtọ̀ ọ̀sábàtì ọ̀sẹ̀ wà á sálámù ẹ̀ òun ni gbogbo gbàgbà àbàtì wọlé ìwọ náà ló ní ilé rẹ tó tọ ọmọ àsálámà kákẹ́lá ti kọ́ alẹ́kọ̀ọ́ yẹn pé ìbùkún ní máa ń fà fáwọn ará lé káwọn náà kọ́ sí àtẹ́lẹ̀ sọ̀lọ́lọ́ àdìsọ́lá káwọn àsálámà gbogbo gbàgbà àbàtì fẹ́ wọlé wa wọ́n ní òṣìṣẹ́ ọlọ́sọ̀lá àdìsọ́lá wọ́n ní kọ́lá tó dé lóru yóò tún sálámà ṣùgbọ́n sálámà tí ó sá yẹn láàrin òkè lónà ìmọ̀ ẹni ó sùn sálámà yóò ní sálámù ìdílé sọ wọ́n yóò mi àwọn ìyá pẹ̀lú ọ̀nà. ẹni tó bẹ̀ wà lójú bóòlù ìyẹn máa gbọ́ sálámù yẹn ìgbàdàlà ẹ̀yẹn ló ní ọlọ́run ẹ má jẹ ọjà síbẹ̀ ilé kọ́kọ́ máa sálámù sáwọn ojú àtàwọn kiri yó. ojú ọlọ́run ti kọ́ wa lẹ́kọ̀ọ́ nìyẹn káàkiri wọn náà gbogbo ẹni tí ọba ti kírun sí ti gbọ́dọ̀ à ń tó ìrún à ń gbé gbogbo bàbá yìí

àkùgbọ́dọ̀ sálámà sí wọn. bákan náà tí wọ́n bá ti sálámà sí òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ti kọ́ abó láti dáhùn torí pé wọ́n ni wọ́n máa ń tẹ̀lé. ànábi sallallahu alaihi wasallam ó ní kọ̀ọ̀kan náà wọn wọ́n máa sọ pé àtàmú alẹ́ yìí ikú kọ́ máa ṣe sí ẹ ìwọ náà máa da lóhùn pé wà alẹ́ yìí tí bá da ìgbà máa ṣe sí ẹ láti má gbàgbé àwọn káàkiri wọ́n ní ikú kọ́ òṣèlú náà lọ́kàrẹ́ tàwọn fàmí mú sí mọ mùsùlùmí wá ebi ò lérò bá dà rẹ ní wàá nà fúra sí wọn kí wọn máa gbọ́ lóhùn tàwọn fà èmi sì mọ rẹ pé ìwọ lọ́hùn pa ní o lẹ́yìn yóò ju ọdún tẹ́lẹ̀ láì jùmọ̀ táyé kò gbàgbé ọ̀tọ̀ sí àbí ọlọ́run bá sọ fáànà ìwọ tààrà ونقول اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام من كل آفة ظاهرة وباطنة ومن كل مكروه وعيب وشر اللهم سلمنا من كل فتن وخلف واضطراب وهلك وشرابة وسرقات واغتيال وقهر وغلبة برحمتك يا أرحم الراحمين قوموا إلى صلاتكم ورحمكم الله تعالى